أما بعد إن خر الكلام كلام الله وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته We give thanks to Allah subhanahu wa ta'ala for affording us the opportunity of life and living, for granting us the benefit of life, that is particular moment. We praise Allah subhanahu wa ta'ala and we seek Allah subhanahu wa ta'ala's blessing on Prophet Muhammad sallallahu alayhi wa sallam, his household, his companion, and those that adhere to his part to the day of judgment. Uh, Ameen. Ibadallah, Allah subhanahu wa ta'ala has blessed us with life that is under the calculation of days and nights and time, hours and seconds. Uh, among the, the blessed uh, Uh, blessings of Allah subhanahu wa ta'ala on us is having granted us the opportunity of some special days. As I said, the numbers of days with him, Allah subhanahu wa ta'ala is 12. In Surah al tawbah Allah said, إِنَّ عِدَّةَ شُعُورِ إِنَّ اللَّهِ إِثْنَا عَشَرَ شَعْرًا Allah said, the numbers of days with Allah are 12, are 12 months. مِنْهَا أَرْبَعَةُ حُرُمْ From among these 12 are four sacred months. And this sacred month was uh, mentioned to us by Prophet Muhammad sallallahu alaihi wasallam. It says Dhul Qa'dah, Dhul Hijjah, Muharram, and Rajab. And one of these sacred months is this Dhul Hijjah that we are in it. Dhul Hijjah, as as been mentioned to us, comes with lot of blessings of Allah subhanahu wa ta'ala. But one of the most important ibadah in this blessed month of Dhul Hijjah is the period of An-Nahr that we call Yawm al nahr Yawm al nahr is the 10th day of Dhul Hijjah, that is the day after Yawm Arafah. Yawm Arafah is 9th of Dhul Hijjah, where Yawm al nahr is uh, the 10th day of Dhul Hijjah. Why do we need Yawm al nahr Allah subhanahu wa ta'ala explained this to us in the Quran. If you look at Surah Al-Hajj, Allah said, Bismillah ar-Rahman ar-Rahim, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا منسك ليذكروا اسم الله على ما رزقهم من بَعِيْمَةِ الأنعام فإلهكم إله واحد Allah said, for every nation, جعلنا منسك. We have granted them the patterns of ceremony, the patterns of religious rites. And this is the saying of Allah subhanahu wa ta'ala. لِيَذْكُرُوا إِسْمَ So that they will continue to mention the name of Allah. عَلَامَا رَزَقَهُمْ مِنْ بَعِيمَةِ الْأَنْعَامِ On the animal that we have made provision of it for them. So that they mention the name of Allah on this uh, animal. Why do we need to sacrifice animal? This is to do the hiyah wa sunnah of one of the prophets of Allah. And that is Prophet Ibrahim alayhi salatu wasalam. Go and look at Surah to Safa. As Muslim, let us endeavor to move closer to the Quran. Allah said, مَا faratna فِي الْكِتَابِ مِنْ شَيْءٍ We have not left anything unmentioned in the Quran. Whatsoever you want or decide in your life, Allah has given you way out in the Quran. So let us learn the Quran. Let us learn the language of uh, Islam. And let us move to Allah through the Quran. Surah Al-Safa is Quran 37 of the Quran. From verse 102, Allah made us to understand the incident of Prophet Ibrahim alayhi salatu wasalam and Ismail alayhi salatu wasalam. Allah said, فَلَمَّا بَلَغَ مَعُ سَيَا قال يا بني إني أرى في المنام أني أصدقك فانظر ماذا ترى قال يا هبتي افعل ما تؤمر ستجدوني إن شاء الله من الصابرين Allah said the father Ibrahim came to his son and he said فلما بلغ معه سعيا when he was old enough to walk with his father that is Ismail had grown up his father came to him Ya Bunayya, oh my son إني أرى في المنام أني أصبحك I saw in my dream that I am slaughtering, slaughtering you فانظر ماذا ترى What do you see to this thing I have said And the son replied his father يا أبتي Oh my father If Alma تؤمر Do what you have been commanded Fulfill the commandments of your Lord. Satajiduni inshallah min sabirin. You will meet me to be patient with you. Allah said both of them is an incident. And Allah said, فَلَمَّا أَسْلَمَ وَتَلَّهُ لِلْجَعْدِينَ When they are both agreed, they are both submitted to Allah, that they will fulfill the commandment of Allah. وَتَلَّهُ لِلْجَعْدِينَ And the father laid the son prostrated on his face. He wanted to slaughter him. وَنَدَّيْنَاهُ أَنْ يَا Ibrahim. Allah said, oh, at that point in time, we now call out, oh Ibrahim, قد صدقت الرؤيا you have fulfilled the, you have fulfilled the dream إن كذلك نجزي المحسنين and this is how we reward the good doers إن هذا لهو البلاء المبين what we have tested you is a manifest trial what we have tested you Allah has attained that statement Allah said he has tested Ibrahim and he has given him a manifest trial. In Surah Al-Baqarah, Allah said, وَإِذِ Ibrahim, إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلْمَاتِ فَاتَّمَهُنَّ Allah said, we test Ibrahim with what? What is that word that is slaughtered? His son. Allah said, إِنَّ هَذَا al الْبَلَاءُ This is a manifest trial. What follows it? Allah said, وَفَدَّيْنَاهُ zibin azim." And we ransom the son We ransom the son, that is, we bail out the son with what? With a great sacrifice. Instead of him slaughtering his son, we replace the slaughtering of the son with the slaughtering of the ram. وَفَدَّيْنَهُ بِذِبِئٍ عَظِيمٍ and not only that, وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ And we leave this legacy The mentioning of Ibrahim to the later generation, that continuously they will continue to remember Ibrahim and Ismail and they will continue to worship Allah on that pattern. Allah, we need to be grateful to Allah subhanahu wa ta'ala as Muslim. When they ask you why do you need to do this, tell them we have it in the Quran. Allah said, كَذَلِكَ نَجِزِ الْمُحْسِنِينَ This is how we reward our slaves. Allah. From these particular verses of the Quran, we have that mansak, the pattern of worshipping Allah by slaughtering ram for Allah subhanahu wa ta'ala. And this exactly Allah subhanahu wa ta'ala instructed and commanded the Prophet sallallahu alayhi wa sallam, Muhammad. Allah said, فَصَلِّ لِرَبِّكْ وَانْحَرْ Pray to your Lord and make sacrifice. So it's not just a thing, you know, alhamdulillah, Islam is not a religion of you think. Islam ò kí a ṣe ẹ̀sìn bó bá ṣe Everything we do, you must have a reference. If someone tell you this thing I'm telling you, I'm just telling you, and what I feel you should be like this. No, that is not the case for Islam. The case for Islam is I say this, this is the reference. I tell you this, this is the reference. Your good intention will not purify your body in the sight of Allah mo láníyàn tó dáa mo fẹ́ ṣe nǹkan tó dáa no that will not justify your deed in the sight of Allah what will justify your deed is what I have said this is the reference this thing I have said this is the reference and this is how we continue as Muslim on this path our brothers are in Hajj at this point in time getting prepared to fulfill the right of Hajj the same thing we are getting prepared to fulfill that right of slaughtering ram for who? For Allah subhanahu wa ta'ala. Based on what? Based on our intention. Because Allah clarified this to us. Now, you must know that at this particular point in time, just like the ibadat that has been endowed on us, there are those of them you do with your money. There are those of, the ibadat that we call them ibadat badaniya. You need to do them with the part of your body. Those of them you do with your money. Now, this slaughtering you want to do. You want to do this act. In fulfilling the injunction of Allah subhanahu wa ta'ala by slaughtering ram. So just like you are so conscious of your salat, you must be conscious of your words, Of your siyam. And also you must be conscious of your Hajj, exactly this slaughtering ram, this particular point in time, you must be conscious of it. That this ibadah that I want to carry out, I need to consciously carry it out for Allah subhanahu wa ta'ala. So it's not just that uh, it's just a yearly festival that I do it. They just, well, I come, I bought, I bought ram, and I slaughter it, finish. No, it is actually more than that. Because if you continue to remember the incidents of Ibrahim, and Allah, Allah subhanahu wa ta'ala has commanded you to follow the pattern, you know this is definitely a way of life for the Muslims. Ibadallah, we have been asked to slaughter ram. Who do we slaughter the ram for? Because this is the question of people why do that their Lord self need, need blood every year. And easily Allah cleared this. Allah said, لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ Allah said, Allah does not need the meat of the ram you have slaughtered. Neither does he need the what? The blood. What he actually wants from you is what? the consciousness the piety in ta fẹ́ gbà lọ́wọ́ yín torí ẹran ta ní ẹpa òun náà ni ìpáyọ ọlọ́run ta ní kẹfì pẹran eléyìí ni nǹkan tó ṣe pàtàkì jù torí pé ọlọ́run bá alékẹ́ láti sọ fún aláìsàn alùkúránì wípé ìrànà rí sọ fún wọn pé inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin so in that area You know, it is not only the ram we are talking about now. Allah said, Say to them, My salat, that is my prayer, will not seek my sacrifice, just this sacrifice we want to do. وَمَحْيَايَ All my life, my living. وَمَمَاتِ And my death. لِلَّهِ رَبِّ Alameen, They all belong to Allah subhanahu wa ta'ala. So it's not even about the ram now. You can think this verse, it includes your what? Your life. It includes your death. It includes your what? Your salat. Everything about you. Lillahi Rabbil Alameen. Belongs to Allah subhanahu wa ta'ala. So the first thing for you as Muslim, you want to slaughter ram. You must purify your intention. I want to slaughter this ram. تَقَرُّبًا إِلَى اللَّهِ I want to use this ram I am slaughtering to seek the pleasure of Allah subhanahu wa ta'ala that he has commanded me to slaughter the ram and that is the case not that because Babalabaja is slaughtering his ram I must slaughter mine he bought 20,000 ram last year I must buy 25,000 this year he, has, he bought 50,000 ram last year me my own this year it now become competition no that is not the basics for slaughtering the ram. We ask you to slaughter the ram based on what? Your piety. So the, that's why scholar will said, for the shurutu of the muddahi, that is the condition for someone that wants to slaughter ram, it comes in this pattern. The first thing, that it makes the intention for Allah and Allah alone for every act of ibadat you want to engage in. The first and the most important thing is to purify your heart on that ibadah. You want after salat, you want to fast, you want to go to Hajj, you want to, all the ibadah. you must spend a lot of time in purifying your heart for Allah subhanahu wa ta'ala alone. So this ram you want to slaughter you want to slaughter it based on the commandment of Allah subhanahu wa ta'ala and to seek the pleasure of Allah only. That is very important. Number two, one of also the condition of someone that wants to slaughter. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ pẹran tó ti ní láníyàn wípé òun ó rẹran irú èèyàn báyìí láti bàtà ti wọnú Dhul Hijjah kò bọ́rọ̀ mú kankan kúrò nínú àdámọ́ ara rẹ̀ máa nínú àdámọ́ ara rẹ̀ that is you must not take anything away from your natural disposition that Allah has created you, you with ranging from your ear your nail even the part of your body as soon as you enter to the hijab this is based on the hadith of the Prophet ﷺ that if you have sighted the moon of zulhijjah and you have the intention of slaughtering ram do not take anything away from the part of your body ẹni tó bá fẹ́ pẹran láti kúta ń bẹnu ẹ̀ láti gbà tí tòlù ìjà ti jẹ́ tó ti di number one tí tí ó fi dìjọ́ tí ó fi pẹran kò bọ̀rọ̀ gẹrun kò bọ̀rọ̀ gé kaná kò bọ̀rọ̀ gé anything kúò nínú oríkèríkè ara rẹ̀ àwọn àfáà nítorí kílélé wọ́n nítorí pé ó lè máa bẹ nípò tó pé pérépéré tó fẹ́ fi ṣèjọ́ ti fọ́lọ́run àwọn kan ní àwọ́kọ́ ni wọ́n ní kódà bákan náà kó tún lè máa fi ara jọ àwọn ẹni tán ṣèjọ ti kọ́ lọ́wọ́n bá lékiọlá ní ààjì tán wà torí gbà tán bá ti gbé ara mi kúrò ni wọn lè gé kaná olùjọ́ tó bá kúrò ní àràfá bàtà wá kúrò ní àràfá tí wọ́n lọ ṣe jámúràn tí wọ́n lọ sọ̀kò ìkúrò níbi tán sọ̀kò yẹ ìgbà náà ẹ̀jẹ̀ tó láǹfààní àti lọ ṣe kíni àti lọ gẹrun wọn tí wọ́n ní if we do this We are following the pattern of those people that are, there, that are there in Hajj. That is the second condition. The third condition for the mudahi, for someone that wants to slaughter, is to make sure that what he wants to use to slaughter is a pure money. Owó tó fẹ́ fi rẹran láti fi ṣèjọsìn fọ́lọ̀. Wọ̀ rí pé tó mọ́ pé inna Allah ta'ala tayyib la yaqbal illa ọlọ́ọ̀bá alikẹ́ ọlọ́ọ̀bá tó mọ́ ní kèé gbà nǹkan kan àfi nǹkan tó bá má má lọ gbowó rìbá tó sọ pé fi ṣèjọ ti fọ́lọ̀ ìyẹ́ gbowó rìbá aslan rìbá ìwọ̀ lọ́lọ́ọ̀bá alikẹ́ ọlá ṣe fún àwọn mùsùlùmí àwọn Yorùbá àmọ́ fi kọ́lé tó máa fi ra mọ́tò ìbínú ọlọ́ọ̀bá alikẹ́ ọlá ń pa létè kalẹ̀ fúnra wọn ọtí ò nídùn títí kí mùsọ pé òun fẹ́ fi sayọ̀ yọ kálà kò lè rí bẹ́ẹ̀ so ìyọ̀bọ̀rọ̀ gbowó rìbá láti fi ṣe ìfẹ̀mí ẹ̀ kátọ́ sọ pé ó tún fẹ́ gbowó rìbá láti fi ṣèjọ ti fọ́lọ̀ ẹwọ́n mí ó tún fẹ́ gbowó lápó láti fi lọ ra ẹran léyá kàlá bọ́ rí bẹ́ẹ̀ o lè fi owó haram tó fi ṣèjọ sin halal is not possible nínú májẹ̀mú tó jẹ́ májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin ó ní pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ pẹran kán gbìyànjú wípé àwọn làwọn pẹran yẹn fúnra wọn whoever want to slaughter should make sure he slaughtered the ram by himself it is the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. The Prophet slaughtered his ram, two big, well, full-grown on ram. He slaughtered them by himself. So if you want to slaughter ram, it is better you try as much as possible to slaughter the ram for yourself. It is funny and unfortunate. Nínú àwọn nǹkan tá a bá sábà ń lẹ̀ Yorùbá, àwọn afáàmì ò wá yọ ọ̀bẹ wọ́n wà máa báwọn èèyàn ju ẹran káàkiri bó ṣe ń dubá yóò mọ̀ gba táǹpẹ̀ ní kíni àwọn bàbá wa ti mọ̀ wọ́n ń pè ní mèdúmbú àfọwọ́ ọmọ ọmọ kan dání lẹ́yìn yóò wá gbé àpò tó bá ti bá wọn du ẹran eléyìí yóò gba mèdúmbú yóò du eléyìí yóò gba mèdúmbú yóò du eléyìí yóò gba mèdúmbú súnà wo leléyìí kàlà eléyìí ṣe súnà kankan bàbá yìí tẹ ẹran fúnra yín ní kẹgbìyànjú àti pẹran ládàá ń fún yín ẹgbìyànjú àti pẹran ẹmọ́jẹ́ ká fún àkọ́kọ́ báyí pẹran ẹgbìyànjú àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ẹ̀nà tí ó bá rí pé òun ò lẹ́mí torí pẹ́lò ní ó bu ojo ní tí ò bá lè pa awá lè yọ̀ǹda kéèyàn kí ni wọ́n tún ní nínú tó dá ní pé bá wa pẹran yẹn àmẹ́yìn tó fi ń dájú ká ṣíkí ni kí ẹ̀rí pé òun pa ẹran yẹn fún rẹ̀ eléyìí ni májẹ̀mú these are the conditions for whosoever wants to slaughter ram ó wá ku àwọn májẹ̀mú ẹran tá a fẹ́ pa gangan what are the conditions for the ram that is to be slaughtered the first condition an takuna min bahimatil an'am al al that the ram you want to slaughter is the prescribed ram. Bahimatul anham. Ilé ni tọ́lọ̀ bá rí kílá sọ́nà Al-Qur'an. Liyazkuru ismallah fi ayyamin ma'lumat. Ala ma min bahimatul anham. That they continue to mention the name of Allah on the appointed day, the ten days of this Al-Hijjah. على ما رزقهم من بهيمة for the blessings of the ram that he has provided for them. So Allah said in this in the first verse, the second verse, that what you have asked you to slaughter is what? Bahimatul Anham. And as Allah said, what is Bahimatul Anham? He said it is what can be termed as ram with four arms placed on the floor, on the ground and not a ram that will devour another ram. That is not a ram, not an animal that will consume another animal. Wọ́n ní ẹran tọ́níká pa ẹran lọ́wọ́ mẹ́rin tí èjì ẹran ẹran míì, a mọ́ ń àwọn ẹni ẹran abìjàwàrà, àdúgbẹ́ ẹranko tó mọ́ ń fẹ́ ẹranko ní ìyá. Àwọn olóògbọ́n pọ̀ ní carnivorous animal, eléyìí kọ́ wọ́n ní ká mọ́ pàrú ìyìn. Àwọn bí àwọn tá pè ní domesticated animals, wọ́n ní domesticated madman gbá láti mọ̀ wọn anábì ti sàlàyé ẹ̀ fún wa sallallahu alayhi wa sallam mẹ́rin náà ni wọ́n pè ní báyí mọ́tò lamihan the first of it is what we call al-iblu that is a camel al a cow wal and ram or what we call sheep al is what is divided into two ram or sheep so we can see in all there are four so the last the third one is divided into two àkọ́kọ́ ẹran tán lè pa wọ́n lè pa ràkúnmí bákan náà a lè pa màálù ẹlẹ́ẹ̀kẹta a lè pa ẹran àgbò ẹran àgbò yí ẹ̀ pé tí méjì a lè pa àgbò bẹ́ẹ̀ la lè pa ewúrẹ́ a lè pa àgbò lọ́kùnrin abo àgbò là ń pè ní kí ni àgùntàn a lè pa àgùntàn náà bẹ́ẹ̀ náà lè pa ewúrẹ́ ewúrẹ́ lakọ a lè pa abú ẹ abú ẹ ní kí ni òbúkọ so báyìí àwọn ẹran ta lè pa lélẹ̀ tí ẹ lè pẹ̀ sí ṣeléyá là kò rí bẹ́ẹ̀ nínú àwọn ẹran méjèèjì yìí àǹfààní bẹ fún wa kárọ̀ máwọn kan nínú wọn wọ́n ní àǹfààní bẹ fẹ́yàn méje láti rọ̀ mọ́ ràkúnmí kan yẹn ni pé àwọn èèyàn méje lè dáwó papọ̀ wọ́n fi ra ràkúnmí ẹyọ kan àwọn èèyàn méje lè dáwó papọ̀ wọ́n fi ra màálù ẹyọ kan táwọn èèyàn méjì lè dáwó papọ̀ kí wọ́n fi ra àgbò àbí wúrẹ́ kò rí bẹ́ẹ̀ ó ti yé báyìí tí ó ẹran tá pa bàyí mọ́tò lànà hàn eléyìí ni condition àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kó ṣe wípé this ram that, this animal that is to be slaughtered must have attained the required age eléyìí àwọn àìkọ̀bí ara sí and it is the requirement of the sharia that is the animal that is to be slaughtered should have attained the required age. Ẹran tá a fẹ́ pa, ó bọ̀rọ̀ ti jẹ́ ògóngó iye ọjọ́ orí tá a làkalẹ̀ fẹ́ran láti pa. Bẹ́ẹ̀ni, tó bá pẹ́ ràkúnmí ni, if it is camel, it is. Òun ṣe náà sọlé fún wa wípé àwọn ẹran tá a pa kó jẹ́ Musinna, ìyẹn ni pé ẹran tó ti gbó wa Musinna ìyá sami yù mùtínà ni ẹran tó ṣe wípé àwọn lára ń pè ní sami yù ni pé ẹran tó ti dàgbà tó ti lé ní ọ̀gàn àtòkè àti ìsàlẹ̀ wọ́n ní ìgbà wo làwọn ẹran mẹ́rin yóò tó lóyún ọ̀gàn ràkúnmí sáníká pa ràkúnmí bọ̀ ti pé ọdún márùn ràkúnmí tá pọ̀ bọ̀rọ̀ pọ̀ ọdún márùn màlúù tá pa bọ̀rọ̀ pé ọdún méjì ewúrẹ́ tá pa bọ̀rọ̀ pé ọdún méjì àgbòtá apa ìyẹn bẹ́ẹ̀ láti bí oṣù mẹ́jọ àbọ́dún kan àgbò ló gbajúmọ̀ jù tá a mọ́ sábà pa àmọ́ àgbòtá pa abọ́ rí pé ó ti pé oṣù mẹ́jọ àbí ọdún kan gẹ́rẹ́gẹ́ tó wáyé pé wúrẹ́ la fẹ́ pa ń kọ́ ọdún mélòó ló ń mọ̀rọ̀ pé ọdún méjì màálù ń kọ́ ọdún mélòó ọdún méjì ràkúnmí kọ́ ọdún mélòó ọdún márùn eléyìí náà inú àwọn nǹkan tá a bọ̀rọ̀ dì mẹ́rù ni gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ rẹran àwọn tó ń tẹran yẹn yálà àwọn Haúsá ni àbáwọn yẹn àwọn ti mọ àwọn ògbó ẹran yẹn so abọ́rọ̀ gbìyànjú kárí pé ẹran yìí ó pé ọdún yìí ẹlẹ́ẹ̀kẹta the third condition that must uh, be fulfilled is that the ram that is to be slaughtered must not be having some fault ẹran tá a fẹ́ pa kò bọ́rọ̀ mọ́ ní àwọn àlébù kan there are some faults that has been uh, identified by the Prophet sallallahu alaihi wasallam that must be avoided. Ànábì lè fi àwọn bí i àlébù mẹ́rin ta lè rí lára ẹran tàbí ní jẹ́kó tí ò fi ní wọlé yá. Inú àlébù akọ́ tó ń ṣe ọlọ́mọ, ọ ní ẹran tó jú ẹjì wọlé bí ó fọ́ lójú kan. Ẹran tó ṣe pé arípójú ẹ ti jìn wọnú débi pé ó fọ́ lójú kẹlé hàn síwá. Si bákanáà ẹran tó ti di ẹran amúkun ẹni bàbá ẹmọ tó ń pè ní amúkun kí là ń pè ní amúkun arọ àwọn ní amúkun ẹrù ẹwọ́ ó ní òkèlè ń wò ẹwù ẹran amúkun yẹn ni ẹran tó ti yẹ ẹran arọ àbọ̀rọ̀ àdé fi pa iléyà bákanáà ẹran tó ń sàárẹ̀ náà rí pé ẹran yìí ń ọwọ́ pé tó fẹ́ kú ẹ̀yìn ló wá fẹ́ gbé dìde lórí ṣe ìjọsìn fọ́lọ̀ má ṣe rú ilé ẹlẹ́ẹ̀kẹrin òun lẹ́ran tó ṣe pé ó ti gbẹ̀tán lórí òru ẹkùn tàbá pàdán kò lè dùn kò ní nímùdùnmúdùn lára wọ́n nírú àwọn ẹran báyìí àbọ̀rọ̀ fi ṣe léyá torí kí ní torí pé ń tafẹ́ fún ọlọ́run tó bọ̀rọ̀ pé ni káwọn lè bá pa a rí pé kò bọ́ sínú àwọn ẹran wọ̀nyí and one of our problems in this society now is there are some ram that artificially we create problem for them we create artificial pro problem for some ram ẹran ta mú wá tó pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń ta mọ̀ ní ìgbà tó bá pẹ̀ràn tán àwọn èké àwà yọ igi awa yọ nǹkan bá ti mú ìwọ ẹran tó ti yọ àwà ti igi bọnú ìwọ ẹran wọ́n àmọ́ ṣe kí ni wọ́n mọ̀ fi gbára wọn kò rí bẹ́ẹ̀ mọ́ láyé tí ọ̀dájú ti dí àwọn èèyàn báyìí àwọn èèyàn bẹ́ẹ̀ tí máa ń fẹ́ ẹran jà nínú pọ́n fẹ́ ẹran jà ẹran mi lè gbàbẹ̀ kú ẹran mi lè di ẹran aláìsàn wọ́n ti wá bá débi wípé kódà wọ́n tún ní association club ram fans àbí kí náà ń pè wọ́n ram fans tẹba lọ sí àwọn kid bóyá níjọ weekend bóyá saturday sunday ẹ máa rí wọn bẹ̀ wọ́n mọ̀ bàrẹ̀ rẹ̀ jẹ́ àwọn sì mọ̀ gbà lórí ẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ lọ dáadáa 98 nínú àwọn ọmọ mùsùlùmí ni wọ́n ibi tádàn wà wà ní 98% nínú àwọn ọmọ mùsùlùmí ni wọ́n ìmí ò ti ṣe tán yóò wá kírun torí pé wọn lè bá sọ dúdú ọ̀rọ̀ nù mọ́sálásí kódà bí tí ọ̀rọ̀ náà ti burú dé lágbà táwọn àfáà ti ń pariwo ó ti wá bú débi wípé wọ́n bá àdámọ́ ẹran míì wọ́n bá jẹ pátápátá látara kíni látara wọn jẹkújẹ tó mọ̀ fún ẹran jẹ wọ́n ti fún ẹran ní gbóǹsìn wọ́n fún ẹran ní cocaine wọ́n fún wọn lábẹ́rẹ́ kó lè bá lé ìkan sọ fún yóò ní pé ẹran yẹn ó ní abẹ́rẹ́ kan ó darú oúnjẹ bá fún ẹran yẹn láàrin bí ọ̀sẹ̀ mẹ́ta ìwo rẹ̀ máa wúwá báyìí ni yóò wá lé egungun yóò wá dìde ó ní abẹ́rẹ́ lẹ́ẹ̀kejì tẹ́ bá fún kódà tó bá rí etìtì yóò fẹ́ kan etìtì yẹn nígbò ẹnìkan bẹ lérí ọ̀dọ̀ wọ́n bẹ wọ́n pè ní wọ́n pè ní stubborn ẹ̀dá ọlọ́run ìkejì wọ́n pè ní killer wọ́n bẹ̀rẹ̀ sí tẹ́lí pé kíní yẹn díẹ̀ díẹ̀ nìbàjẹ́ yẹn ń bọ̀ wá bọ̀ tó ti ń ṣe kíní sí ti gbókùn ó ti gbókùn débi pé apá òfẹ́ kan mọ́ gan pàápàá a ti gbọ́ bàbá ẹlẹ́ran kan tó ń fi ẹran àmọ́ ọmọ bàbá wọn a máa fún ẹran nígbó bàbá o tí ẹ ti fẹ́ ẹran nígbó jọ kan ní bàbá yẹn fẹ́ lọ fún ẹran okùn lọ lẹ́sẹ̀ bàbá fẹ́ tú okùn ẹ̀ kó lè bà fún lóúnjẹ ẹran wá rí bàbá sorí kalẹ̀ ẹran bá kan bàbá ń tiẹ̀ ìjọ kejì ní bàbá yẹn jáde láyé so táwọn àfá bá ń pè wá sákèèsí nípa àwọn aburú ẹ má ká máa fojú rénẹ̀ torí pé aburú kèé bẹ̀rẹ̀ gbòdìdì lẹ́ẹ̀kan náà nínú àdámà aburú o ní pé aburú òye sábà bẹ̀rẹ̀ gbogidi díẹ̀díẹ̀ ló mọ́ bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ gbogbo tó bá pẹ̀lú aburú díẹ̀díẹ̀ ló mọ́ bẹ̀rẹ̀ tó bá yá yóò gbìnà yá agbára ní ṣe ni kò ní ka mọ́ ẹjí ká mọ́ dákẹ́ ẹjí ká wa àwọn ọmọ mùsùlùmí ló pọ̀ nídìí ìbàjẹ́ tán fẹ́ràn jà ẹran tẹ bá gbé kalẹ̀ ẹsọ ẹmọ́jì káà mọ̀ yí tú débi pé láti ṣe àkóbá fún ẹran yẹn tó bá wá rí báyìí tàbá rí àwọn mọ́jẹ̀mú ì lára ẹran tá a fẹ́ pa ìyẹn ni wípé ó bọ̀rọ̀ jẹ́ ọ̀kan nínú àwọn ìran ẹran tá a máa ń pa mẹ́rin tá a dárúkọ ó bọ̀rọ̀ jẹ́ ẹran tó ṣe wípé ó ti pé ọjọ́ orí tó yẹ kó pé ó bọ̀rọ̀ jẹ́ ẹran tó ṣe pé kò ní àwọn àbàwọ́n àwọn àrùn mẹ́rin ta kàbáwọn míì tó tún jù lọ bẹ́ẹ̀ ni ó bọ̀rọ̀ wá jẹ́ wípé ẹran tá pa yìí eléyìí ni this is uh, the last of the conditions. The ram must be slaughtered after Salatul Eid. Salatul Eid, the ram must be slaughtered after that. Then, As tá ń pẹran, ó ní àsìkò tí a bá lọ yíbi tí mọ̀ ń bá kírun tán gbára. Tí mọ̀ ń bá ti kírun tán gbára báyìí, àti láǹfààní àti pẹran. Àmì àní àkádó tí mọ̀ mú ṣe kútùbà Muhammad sallallahu alaihi wasallam, ó ní tẹbá kéèdì tán, ẹni tó bá fẹ́ ó dúró gbọ́ kútùbà, ẹni kó mọ́ lọlé sàáfà bínú pé lágbègbè lè tí mọ́mù bá ti kírun tán ilé ní májẹ̀mú tó dúró dáadáa jù ní kété tí wọ́n bá ti sálámà báyìí àti láǹfààní àti ṣe kíni àti mọ́ ìyẹn ó pẹran síwájú kan tó ṣe kíni kan tó kí yìí dì sàábé tó dánrú ẹ̀wò ẹgbọ́n tó ṣẹlá ọ̀sọ̀ fún ní sallallahu alaihi wasallam ó ṣẹlá ní ṣáàtúká ṣáàtúláà ó ní orí ẹran tó pa ẹran sàárà lásán ni ẹran súyà ní ó pẹran léyà torí pé sábà yẹn pẹran kánàbí tó kírun àmìlẹ́ ẹran tó pa yẹn ó pẹran síwájú ká tó kírun ó dẹ̀ ẹran tó pa yẹn ẹran léyà ní kánàbí tó padà wá sọ fún pé kó pẹran ní ìrọ́pò rẹ̀ so yẹn ó máa ń ṣe sùúrù kí wọ́n ṣe kí ni kí wọ́n kí ìrun ìdì tán so lè ní àwọn májẹ̀mú tó ń bẹ pẹ̀lú ẹran tá a fẹ́ pa tá a bá pẹran tán báwo la ṣe ń pín ẹran ìbáàdàlá agbègbè eléyìí ẹran tá akpa yí a fi ṣèjọ ti fọ́lọ̀ ni ẹmọ́ gbàgbé tí a pé tọ́lọ́run sọ fún wa ní pé láyé ànálàlá ha wọláàdì máa ha ọlọ́run ò ní gbẹran bẹ́ẹ̀ lọ́lọ́run ní gbẹ́jẹ̀ ó ti ẹ̀nínú àṣà kan tá gbajúmọ̀ samọ́sàbàjì wọ́n ní à ọjọ́ iléyà òjò bọ̀ rọ̀rọ̀ ni torí kí nitori pé òjò tí ó rọ̀ yẹn yóò wá gbogbo ẹ̀jẹ̀ ẹran yẹn o ilé ẹ̀ ò ní ṣe pẹ̀lú òjò tó bá bọ́ tí ó bá bọ́ sásìkò òjò a máa bẹ nínú wẹ́dà wa lọ ni so there is no attachment between Eidul Adha and rainfall òjò rọ̀ ti ẹ̀ ní àwọn náà lè ṣe kí ni a ṣe Eid tiwa ẹran tẹ́ wá pàkalẹ̀ yẹn báwo la ṣe wà dáa ẹran yìí how do we distribute this ram a fẹ́ kó ṣe pé ẹran yìí ó jẹ́ sábàbí ìdùnnú fún wa because a fẹ́ káwọn èèyàn máa jẹ kí wọ́n máa mú tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tó sọ ni ó ní ayyámù tashrik ayyámù al'aqli wa shurbi wa zikrullah ó ní ẹ̀rí àwọn ọjọ́ ta kàkalẹ̀ yìí ọjọ́ jẹni ọjọ́ múni ọjọ́ ìrántí ọlọ́run ọjọ́ wẹjẹ́ wẹmú ìrántí ọlọ́run so ọjọ́ mẹ́rìnlá ní láǹfààní láti àti ọjọ́ mẹ́ta tó tẹ̀lé ìyẹn ni pé ọjọ́ kọkànlá ìkejìlá àti ìkẹtàlá tá ní àyíyàmù tẹ̀ṣírík so ọjọ́ àmọ̀ fi ṣìkí ni àmọ̀ fi pẹ̀ ẹni tí ó bá pa lọ́jọ́ àkọ́kọ́ ó lè pa lọ́jọ́ kejì ó lè pa lọ́jọ́ kẹta àbí kó pa ní ọjọ́ kẹrin àmọ́ àfọ́lẹ̀ tó fi ń dájú fún ni pé ká pẹ̀rẹ̀ yẹn ní ọjọ́ àkọ́kọ́ yẹn tá bá wá pa tán kọ́ wọ́n ní aláǹfààní àti pín bó bá ṣe wùwá aláǹfààní àti pín ẹran yẹn bó bá ṣe wùwá àwọn kan ní inú àwọn nǹkan tó dá nínú ọ̀rọ̀ òun ni wípé the animal or the ram, the slaughtered ram can be divided into three one part for you another part for the fukara the needy the third part you keep you keep it to, as a gift for people yàní pé wọ́n ní a lè fi ẹran sọ́nà mẹ́ta ọ̀nà àkọ́kọ́ kó jẹ́ tiwa tàfẹ́ jẹ́ nulé wa ìkejì ìta fún àwọn aláìní ìkẹta in tó ṣe wípé àtọ́jú gẹ́gẹ́ bí ẹ̀bùn tá mọ̀ fún àwọn ọ̀rẹ́ ojúmọ̀nà mọ̀lẹ́bí ọ̀rin ni a lè ṣe báyìí àwọn mí ní a lè pín tọ́nà méjì ìpín àkọ́kọ́ a pín so aláǹfààní àti fẹ́ràn yìí jẹ torí pé ọlọ́run bá ní kíọlá ó ní fákùlú min a wọ́n tẹ́rì mú albáìsàlfàkìr ẹ jẹ nínú ẹran yìí bákanáà ẹ fún àwọn aláìní tó ṣe pé òṣì tàwọn ẹjí káwọn náà jẹ kí wọ́n gbádùn Ibadallah a rí pé kìí tí pé àwakọ̀ ẹran yẹn síbì kan òjò tó rọ wà ṣe kí ni yóò wà kó lọ bọ́lọ̀ kò rí bẹ́ẹ̀ àwa a jẹ bó ṣe wù wá a jẹ gbádùn lórí tó pọ́lọ́ ọba lékè ọlá ó fẹ́ ká fi àsìkò yìí ṣe ìgbádùn قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون àsìkò dunu tí a máa dùn lé lórí oni tọ́nà bá ní kí ọlá tó bá ṣe fún yàn lóore sòrò àsìkò yí àsìkò oore àsìkò dunu ló jẹ́ fún wa ìbádàlá ẹran tán ní ká pa ká pín ṣé wọ́n ní ká fi ṣe ọlọ́run ní kàlá kò rí bẹ́ẹ̀ ẹlòmí ò pẹran kalẹ̀ bí wọ́n ṣe ń lóde ẹran wọlé bẹ́ẹ̀ ni wọ́n ń lóde ọtí wọlé Some people slaughter their ram to consume alcohol. They do all sorts of things with the ram. Barbecue, suya, you can do anything with your ram. You can do barbecue, you can do chicken with it in this spot. You can do anything. But do not sin against Allah with the ram. The ram is not meant for alcohol. Èwọ̀ lọ́lọ́run bá sọ tí mùsùlùmí wà pẹran kalẹ̀ wọ́n wà mọ yọ́ díẹ̀ díẹ̀ wọ́n wà mọ jùkúlẹ̀ tí jọ́ǹtì ọtí àtúlọ mẹ́ran dídí wà inú ẹwà ń dùn ó ń fi ọlọ́run bá kú yẹ̀yẹ́ kàlá láìmọ̀ pé ṣẹ̀ ní ẹ̀lò ń ṣe lófò ṣe mọ́jẹ̀ ká ṣe ẹran wa báyìí kí ní ta ṣe ìjọsìn ní tí ẹ̀kà kò bá mú ẹ look at the amount the huge amount of money that has been used to purchase the ram And even though if I thought you know an individual, pay Timba if I give him this ram, definitely he's going to use the ram to do what? To drink alcohol. Don't give him. Wà rí pé yóò tẹ ẹran ẹ lófò láti ṣe ni láti máa fi mutí. Yes, who said, can we give non-Muslims the ram? Yes, you can give them. There is nothing bad in it. You can give them. And I want us to be good and kind to them. Yes, you can give a non-Muslim the ram, but the Muslim must be your priority first. Àwọn tó jẹ́ Mùsùlùmí must get priority wa. Tàbára wọn tí ó ṣe Mùsùlùmí táwọn náà bá ní ẹfún alẹ́ràn, ẹfún alẹ́ràn, lágbín abọ́rọ̀ sọ́ra wa. Mọ́ fún àwọn míwà tẹ́bá, don't force yourself on them. That compulsory is my, eh, we are friend, we are neighbor, kìníkan, and you give him ram. Some of them collect ram and they throw it in the dustbin ẹran tí ó ti tó wá jẹ tẹ́lẹ̀ yes they will not want to tell you they will tell you thank you ah thank you for giving me the ram some non-muslim do do that and they will collect it this, this uh, idol uh, this and they go and throw it in the dustbin and since you know it is not it is not Islam forbid idol worshiping from all in all ramification, and we don't toy with that So your ram is meant for consumption. You eat it. You, you give to your family. And at the same time, you cook with eh, the ram. So as to attend the blessings of that particular uh, period. Ibadallah, for the day of Eid, try as much as possible to be yourself and in the best uh, way you can. First, take the ghusl bath Put on your best clothes. That is not, some people, ah, thank God this, today is holiday. Especially uh, youth. You know, ah, it's the day of playing football. No, it's the day you try to remember Allah. Don't forget that we are in the period of remembering Allah as often in these 10, uh, 10 days of Dhul Hijjah. At this period, we are doing Takbiratu al-Mutlaq. You continue with the saying of Allah Akbar, Allah Akbar. La ilaha illallah, wallahu akbar, Allahu akbar, walillahi alhamd. You do it. I know they will have uh, told us about this. You do it at everywhere, in your house, in your office, in the mosque, while going on the road at this point in time. But when it, it gets to the day of Eid, that is the 10 of Sulhijjah, you know, it's now become what? Al-Muqayyad. That at uh, takbir will now be restricted to when? after every salawat al maktubat after every uh, daily uh, daily obligatory prayer so we start it for that muqayyad after every salawat on the 10th of Dhul Hijjah and we end it on the 14th of Dhul Hijjah that is the last day of Tashriq they said it should be stopped by by the Ba'da al Asri Because after Salatul Asri, what you have is what? Salatul Maghrib. And midnight is Salatul Maghrib, you have moved to the other day. How do we do this takbir? It is an individual thing like we have been doing it now. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Wallahu Akbar, Allahu Akbar. Walillahil hamd. This is how we do it. As you are doing it now, you don't need to involve anyone. One thing we must learn, uh, especially in our mosque, people learn to do it together. No. The zikru is meant for you as an individual. Immediately Imam dua, Salamu alaikum wa rahmatullah, Salamu alaikum wa rahmatullah. You can do your azkar first. Your normal uh, bada salat azkar. After salat azkar. Then after that, you do the takbir. Or you can even do the takbir before that and it is meant for only you. Sorry, we need to move closer to the Sunnah of Muhammad sallallahu alayhi. This is how it has been recommended in the Sunnah. If you go to Hajj now, they will be doing this uh, talbiyah, what we call talbiyah. That is what? Labbaik Allahumma labbaik, labbaik ala shari. Everybody will be doing it individually with their voice raised At that point in time, not in. When you get to Hajj now, you see what our Nigerian people will be doing again. The, the labaika, this labaika they do, they do it with dancing, with a drum. Ilu namazuma, labaika, Allahumma, labaika, labaika. It's not what they ask you to do. You don't dance to worship Allah. We are Muslim. Our ways of worship has been defined to us by Allah subhanahu wa ta'ala. So you don't dance and shake your, as if you want to entice Allah or intimidate Allah. No, that is not our way. So the takbir you are to do, we are to do it individually. If people did not remember, someone can raise its voice. Allah Akbar, Allah Akbar. Immediately people hear, they will start, everybody, you'll be doing your, I'll be doing my own. You can do it, our voice you can join And not that uh, one person will come to the front and Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, La ilaha illallah. People know it now. Let them do it. So this, the manner and the pattern for the Askar would tell us anything they ask us to do in Islam. They will tell us how to do it. Perform Salat, we tell you how to perform Salat. Observe Sawmu, you will be told how to observe the Psalm. Go to Hajj. This is why the Prophet ﷺ said, Khuzu anni manasikakum. Take the right of your worship from me. According to Salat, he said, Sallu kama ra'aytumuni usalli. Pray as you see me pray. So it is not left to individual whims and caprices. So, báyìí la ṣe lo àwọn ìsẹ̀mí lẹ́tọ́ ṣe pé a mọ̀ dúpẹ́ fọ́lọ́run a máa jẹ níjọ́ kìíní àájẹ níjọ́ kejì ìjọ́ kẹta àti ìjọ́ kẹrin àsìkò yìí we have the opportunity of improving the ties of uh, kinship kárò papọ̀ mẹ́bí ọmọ mẹ̀lẹ́bí kádà papọ̀ mọ́ some people will be traveling to their state of origin ìlú abínibí wọn yes it is good this is a period you have the opportunity to do that but no, don't go and be spreading evil there again àwọn míì tí wọ́n lọ lẹ́sìn àwọn míì igbóná máa dì sínú báàgì wọn àwọn míì ọtí oríṣìíkan máa rà tọ́jú pé yes wọ́n máa gbà nílé lọ́dún ìpé mi gan ọdún kan tí mo ti wà lẹ́kọ́ ìgan sef ni o àwọn ọmọ lọ ṣèbàjẹ́ nílé wọn tó bá ṣèbàjẹ́ tán yóò mọ̀ sábọ̀ wà padà sékò láà eléyìí àsìkò àsìkò táa fi rántí ọlọ́run bó ṣe ń jẹ wà máa rántí ọlọ́run bó ṣe mú as you are eating as you are drinking you will be remembering Allah the more you are doing this and that is one beautiful thing about Islam you are enjoying yourself and you be rewarded for enjoying yourself too as you slaughter the ram to eat as you are eating the ram you are remembering Allah alhamdulillah you also be rewarded for doing that uh, you also be rewarded for doing that. So the advantage of this time and this period is meant for no other person than you and yourself. We pray Allah subhanahu wa ta'ala accept all our as an act of ibadat. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Uh, uh, based on our monthly uh, contribution uh, was uh, most all money collected, for There what of them We also want people to uh, host the coming lectures. So this is the month of August. Uh, whoever is interested in hosting the month of uh, September or the month of uh, October, the month of November, and also signify inshallah. Uh, inshallah. We hope to get somebody that will host for the month of September before we leave here now. Who will be hosting for the month of September, inshallah? Shumara Mamata Allah, Jazakallah Khair. Shumara Mamata will host us for the month of September. We can also have one another person hosting in the month. Doesn't have to be one person. So, inshallah. Uh, Alhamdulillah. Sorry, I think I seem to envy your pattern in this. Eh, and the mosque. May Allah continue to bless us. Wallahi, this is the best of deed. Let us continue to strive. Uh, let us continue to strive on that path. And be the rest assured that Allah will not deny you the reward in this world and uh, in the hereafter. Barakallah fikum jami'an. Thank you.

السلام عليكم Can't I use this? Okay.